وما بينهما إلا بالحق وما أرسل رسله وأنزل قطبه إلا ليقوم الناس بالحق فالله سبحانه وتعالى هو الحق وخلق خلقه بالحق لغاية وحكمة عباد الله وهذا الإنسان ليس بدعا بين مخلوقاته سبحانه فلم يخلقه الله سبحانه وتعالى عبثا ولم يتركه سدا وإنما خلقه سبحانه وتعالى ليكون خليفة في هذه الأرض يأمرها وفق منهج الله سبحانه وتعالى فيحقق ذلك غاية وجوده التي قال سبحانه وتعالى فيها وما خلقت الجن والإنس إلا ليعبدون وقد حمل الله سبحانه وتعالى الخلق أن يعبدوه وأن يطردوه بالعبادة والتوحيد وهذا هو ما جاءت الرسل عليهم الصلاة والسلام للدعوة إليه منتهاد النوح إلى أن ختموا بنبينا محمد صلى الله عليه وسلم وهذا توحيد الذي جاءت به الرسل وبنياه على أن الله سبحانه وتعالى واحد في ملكه وأفعاله لا شريك له وقل إن شئت يا أخي المسلم أن توحيد ثلاثة أقسام توحيد الربوبية والتوحيد الألوهية والتوحيد الأسماء والصفات عباد الله والتوفيق الربية هو اعتقاد ان الله سبحانه وتعالى هو هو متفرد لخلق ومنذ البدء اخرج الله سبحانه وتعالى الحي من الحي من الميت والنفع والضر عباد الله فهو كله بيد الله سبحانه وتعالى هو نافع الضار ولا يملك العباد لأنفسهم شيئا من ذلك قال سبحانه وتعالى قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله عباد الله ولا يجلب النفعا ولا يدفع ضرا عن أحد إلا سبحانه وتعالى ادا كفر عبا عليكم يا الله إيه أجيجة الله وما بقى نبوى محمد صلى الله عليه وسلم kútùbà tí arábára sọ lónìí kókó ọ̀rọ̀ wa òun náà ni at-tawhid aqsamuhu wa fadluhu at-tawhid ìṣe ọlọ́run àti ọ̀nà tó pín sí àti àwọn ọlá tí ń bẹ fún un jàmá mùsùlùmí àkọ́kọ́ tí ẹ ká lọ mà káàmà tí ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun ló dá gbogbo ẹ̀dá olóṣèlú ní kápá lórí ẹ̀dá ọlọ́run ọba ń sọ yìí. ó dá sọ́ọ̀ méjèèjì ó ti da ilẹ̀ méjèèjì wá dá àwọn oríṣiríṣi nǹkan ó dá sínú lẹ̀ àwọn oríṣiríṣi nǹkan ó dá sínú sámà ó tó wá dá àwọn oríṣiríṣi nǹkan láàrin méjèèjì ọlọ́run ọba ò dá eléyìí nítorí orí o ọlọ́run ọba dá ó sì ní tó wọn fún. ọlọ́run ọba ọbọ̀ ọ̀jọ̀gbọ́n ni kò lè dá nǹkan tó wá máa ń nídìí tó fi dá kò lè dá nǹkan tó tó torí eré bó ti jẹ́ kan kò lè sọ̀rọ̀ kan àti kó pé ó nídìí pàtàkì bákan ní ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ó ra àwọn òjíṣẹ́ ó sì sọ àwọn tírà rẹ̀ kalẹ̀ kò sàdédé sọ tírà kalẹ̀ kò sàdédé rán àwọn òjíṣẹ́ iṣẹ́ ìdí pàtàkì tó fi ráwọn òjíṣẹ́ láti lè rán sáwọn ọmọ ẹ̀dọ́ ènìyàn nítorí ẹ̀dá wọn bákan náà ó dá àwọn tírà rẹ̀ tálíbà wọn kàá kàmọ̀ tó wọ́n fẹ́ kàmọ̀ tó wọ́n fẹ́ ìta ṣe tábí wà ní jẹ́nà kálíbà máa àǹkà tó yóò fi tó yóò fi wọ́ná kálíbà máa ilé ìdí kàtàkì tó máa bá tóbi sọ tíwà rẹ̀ kalẹ̀ ẹ̀wà rí àwọn èèyàn tọ́lọ̀ ọba dá bó ti jẹ́ sọ́jọ́ pé tọ́lọ̀ ọba dá pátá ó ní ti tọ́lọ̀ bá fi dá wọn èyí tọ́lọ̀ bá ní kí òye wa àti ìmọ̀ wa láákàyè wa tọ́lọ̀ ní tó gbé mẹ́ ni àmọ́ làwọn bá gbogbo tó dá ó ní tòkì dá wọn. àwọn nǹkan tọ́lọ̀ bá dá yìí lára àwọn ìdí pàtàkì tó fi dá wọn kó lè bá jẹ́ àǹfààní ọmọ ẹ̀dẹ́ ni ọlọ́run bá dá sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ àtàwọn tí ń bẹ nú ẹ̀ kó lè bá a sa àǹfààní fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni òjò rọ̀ láti sánmà ń rọ̀ sí ilẹ̀ẹ́lẹ̀ ń mú irúgbìn jáde láti inú ilẹ̀ẹ́lẹ̀ olùwànìmọ̀tẹ́ àlẹ́kùn wọlé ẹni àmì kan ọlọ́run bí ó jò bó ṣe ń rọ̀ sí ilẹ̀ẹ́lẹ̀ yìí tí ń mú àwọn kóríkó orí bí oríṣiríṣi tí mo jáde olúwanimọ̀tá alákùn tí mo torí ẹ̀dá sọ́mọ́ àti lẹ́lẹ̀ àtàwọn gbogbo tí mo jáde àtọ́mi àti gbogbo ẹ̀ mọ̀tá alákùn kó lè bá a máa jẹ́ nǹkan gbádùn táwọn fi fi ayé kó lè bá a jẹ fún yín ni bí ò bá sí tomi tó wá láti sánmà tí o ṣe tí o ṣe gbè tí mú kájá nínú lẹ́lẹ̀ kí lá máa jẹ kí lá máa fi ṣayé kí lá máa fi ṣe àǹfààní gbogbo tọ́nà ọba tó dá fún wa tá a fi ṣayé tá a fi ń ṣe àǹfààní láti sánmà lẹ́kẹ́ wá gbogbo ẹ̀ pátápátá látara omi ni ìdí pàtàkì tọ́nà wọn bá torí ẹ̀dá sánmà àti lẹ́ẹ̀lẹ̀ àtàwọn tó ń bẹ ní ọmọ méjèèjì yìí àti tó ń bẹ láàrin méjèèjì mọ̀tẹ́ ẹlẹ́kún kó lè bá ọmọ ẹgbẹ́ nǹkan gbádùn fẹ́ ọ̀rọ̀ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n lè àlẹ́ àmì kan àtàwọn dábàá yìí náà àwọn dábàá tẹ́ ń sìn àti tẹ́ ń sìn àwọn dábàá tá ń sìn yìí náà tàbí kò jẹ́ àǹfààní rẹ̀ jọ̀mọ́ bàbá sinaba náà ló ká jẹ fúnra wa àbí ká tà á ká fún ẹ̀ sàǹfààní ajẹ́pẹ́ àti dábà àti sẹ́mà àti gbogbo tó wọn bá dá mọ̀tá ìlànà ìgbádùn lójú fàpẹ̀dé nìyà àwọn nǹkan tó wọn bá dá yìí tó torí ẹ̀dá wọn ló sọ fún bọ́lọ̀ ń bá ló kó yẹ wọ́n gbé nílàkà yẹ wọ́n gbé àwọn ìwà yarí mọ́nà rí táwọn òṣè nítorí nítorí tó lè dá àwọn òṣè àwọn ìyá ìmọ̀nà lọ́wọ́ rí olúwa ò ní kó gbé rọ̀ kó yarí pé olúwa ò ní kí ń gbé jáde ọba pátápátá ní ọ̀rọ̀ ọlọ́ọba kò sẹ́ni tí ń nù wọn ọlọ́wọ́ dá àwọn èèyàn náà طلعوا بقى تجدعوا مدينيا قل أفحسبتم أننا خلقناكم عبثا وإن إليكم لا ترجعون الله لا يرمي أفحسبتم سيما يمي أننا خلقناكم عبثا tẹ́lì ọlọ́ọba pẹ̀lú mọ̀tímọ́ní àti òye tí mo ní ṣe mo كيسا dẹ́yọ mẹ́ẹ̀dẹ́ nìyẹn kí kẹgbẹ́yí jùlẹ̀ lásẹ́ kọ́mọ̀ bí i pàtàkì wà iná ilé ikú láti ìdáhùn tí ọ̀rọ̀ pẹ́rọ èdè ènìyàn ẹ̀ ní wá jábọ̀ fún mi ni nítorí láti wá jábọ̀ fún mi tẹ́tí mo torí ẹ̀dá ìsáyé ọlọ́wọ́ ṣàlejò wa tẹ́rù kún mo dá lásán ni olùwọ̀ ọ̀dá lásán ọlọ́wọ́ bá dá wa nítorí nǹkan kan ni bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ yọ kálukú kí ló tọ́lọ̀ ọba dára ẹlùmọ́níà ó ní wá sẹ́yìn rẹ̀ ni ó ní wá gbádùn rẹ̀ ni ayé lákọ̀ọ́ sí àwọn ará tóbi rẹ̀ ni ẹlùmíà ni wáyé ní awáyé ó ní awá kú ni gbogbo ilé ìgbìyànjú ni o fún ọlọ́run ọba òní ń béèrè béèrè fún ara rẹ̀ ń sì ń fèsì ń fèsì bẹ́ẹ̀ bá máa ń tí mo torí ẹ̀ dá yín ìlú sọ̀rọ̀ Olúwa ni wa ma khalaqtul jinni wal insi illa liya'buduni wa ma khalaqtul jinni àwọn àlìjẹ̀nu bí wọ́n ti pọ̀ tó ní ọlọ́ọ̀ni ìdáwọn torí kankan wọ́n ẹ̀yìn ẹ̀yìn ọmọ ẹ̀gbẹ́ ènìyàn náà olúwa ní ìdáyín torí kẹkẹ ìlà ìlà àyàfi torí kẹkẹ soso lèyàbùdúùnì lèyàbùdúùnì kẹ́lẹ́ máa fi èmi ọlọ́run ọba nìkan soso kẹsì máa fi ẹlòmí máa ní tí mo tẹ́lẹ̀ dá lónìí tí mo tẹ́lẹ̀ dá nù kẹ́lẹ́ máa fi èmi nìkan soso kẹ́lẹ́ máa fi ẹlòmí máa ní tó dáwà iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn yarí o ǹjẹ́ gbogbo wa là ń fi ọlọ́run ọba nìkan ṣoṣo pàtí ẹ̀dá mìíràn èèyàn mélòó nínú wa ló mọ tí ń jẹ́ ẹ̀sìn nínú wa gan gbogbo aká torí ẹ̀ kìí ṣe gbogbo wa lamatẹ́kùnrin ìbáàdà kìí ṣe gbogbo ọmọ èèyàn ní sọ́mọ̀ nìkan ṣoṣo ọgọ́rọ̀ nínú èèyàn ní sí ẹ̀dẹ́ eríṣiríṣi ẹlòmí àwọn òpé mò tí ń lo owó ti tán síbẹ̀ yóò mọ̀ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba kò sí nígbà táwọn tí ń sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba kí ló fa gbogbo kò mọ̀ kò mọ̀ kò sì béèrè kò kéwú kò béèrè lọ́pẹ́ lẹ́yìn ìyá ní ìjẹ́lá ní kìámà tí yóò bá mọ̀ tí máa béèrè ni. ìwàlẹ̀ fàtíhálù hàrà zik nǹkókò láta alamún ọlọ́ ní àwọn tí wọ́n mọ̀ àwọn onímọ̀ ọlọ́ ní ẹbí béèrè tẹ̀ bá mọ̀ lọ́wọ́ wọn ẹlòmí ti gbogbo àmì ti àìsàn náà wá rí o ń tàwa láyé àwa sí nìkan ni. ẹ wo súrà tá a lè mọ́ ká ojoojúmọ́ látara àìgbéde wa àìsírẹ́yìn tí ó kú àwọn àyà Qur'an gẹ́gẹ́ bọ́lá ọba ti gbà lérò kò jẹ́ gbẹ́kọ̀lọpọ̀ àyà yìí sọ́tìl fàtàhà jùmọ́ lámọ́ǹkà bí ìbá máa ń kírun dáadáa lójoojúmọ́ kódà bí o bá yẹ nẹ́fílà tí máa ń pín ọ̀ràn ẹ̀yàn lójúmọ́ yóò máa para àwọn àyà yìí nígbà mẹ́tàdínlógún seventeen times. إياك نعبد وإياك نستعين إياك إياك lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn tó jẹ́ lárúbáwá gẹ́gẹ́ wọ́n ti mọ̀ fún ìyá kà kò sí bá ṣe lè tú fún wa táwọn bá ṣe lóde òní sáàsì péde iye bó ti ká gbọ́ ìtumọ̀ rẹ̀ lè rìn wá lára. إياك نعبد وإياك نستعين ìtumọ̀ ìyáka inú ẹ̀dẹ̀ lọ́wọ́ wa tó máa mú ọ̀rọ̀ ọba ẹ̀fẹ́ ìyáka nàbùd èyí lọ́wọ́ pé nàbùd ọmọ sítọ̀ a sì máa wá ìrànlọ́wọ́ rẹ àmọ́ tó bá pẹ́ iyyaka na'budu ìwọ nìkan ṣoṣo ìtumọ̀ iyyaka na'budu nù ìwọ nìkan ṣoṣo ní màá tẹ̀ èyí ní sí ẹ̀dá mi máa ìtumọ̀ iyyaka na'budu nù wọ́n iyyaka nasta'in ìwọ nìkan ṣoṣo ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo bá a bá ti níbi ìrànlọ́wọ́ pípa ọmọ èèyàn ká ọ̀dọ̀ ẹnìkan láti máa wà. ìtumọ̀ táwọn wúlé jọ̀mọ́ àìmí ẹni wọ́n ń fi ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run lónìí àìmí ẹni yẹn tó ń wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ẹ̀dá mi ló ti wà lónìí. ìsìn pé ẹ mùsùlùmí. bí wà lábá báyẹn ọ̀dọ́ ní ọ̀tẹ̀ yẹn máa ń sá lọ kápẹ́rọ̀dọ̀ náà ẹ̀sìn ní ara wa iyyaka nasta'in bàbá wá oore ọ̀dọ̀ ọlọ́la wá sí káàkiri oore lọ́sọ̀dọ̀ náà bá káàmà wà lọ́wọ́dọ̀ lẹ́lẹ́mí owó wà lára ìyá kìtà àkúrúwà ìyá kẹlẹ̀ olúwa ni wà máa ìdá àwọn ọmọ èèyàn nítorí nǹkan míì àtàwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn mo dá wọn torí kọ́ ló máa fi ìlú ọlọ́wọ́ba nìkan ṣoṣo ni ọlọ́wọ́ba ara àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ba òran wọn ń fẹ́ ẹ bá ń ṣàlàyé fún pẹ̀lú èdè yín ẹlẹ́mìí nìkan ni kí wọ́n máa sìn kí wọ́n máa sìn ẹ̀dá mi ọlọ́wọ́ bá ọ̀rọ̀ òjí tẹ́ sáyé láti dálé ayé àwọn ànábì ní wọn kò tí ìrọ̀ òjí tẹ́ sáyé lọ́gbà tó ti dáyé àwọn ànábì láti wọn nígbà tí ó pé ńgbà náà àwọn èèyàn sì máa ń sin nǹkan sí lẹ́yìn ọlọ́ọ̀ ìgbà tó di páwọn èèyàn fi ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́ọ̀ ìgbà lọ́wọ́ wa tó di àwọn òjíṣẹ́ tó gbọmọ dìde òjíṣẹ́ wọn àwọn ògbé dìde alẹ́ ìwà náà ṣe ni alẹ́ ìsàlátì wa sàlám tó fi wá dé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kí láwọn iṣẹ́ yìí sọ àní ìbùkún lọ́pàá wala tushriku bihi shay'an ìtí wọ́n sọ náà ni pé àní ọlọ́ọ̀bá nìkan ni ẹ máa tè ẹ máa wá orogún pẹ̀lú ọlọ́ọ̀bá ọgọ́rin ní orogún lónìí pẹ̀lú ọlọ́ọ̀bá ó sì lọ pé ẹ mùsùlùmí àwọn kankan mẹ pé pé ọlọ́run ọba nìkan òun ló lè ṣe ẹ̀dá kan ò lè ṣe mùsùlùmí ló fẹ́ bèrè rẹ̀ lónìí tá à ní bá ń tó wé tó fi kọ́ ọmọ ọ̀nà ilé mùsùlùmí ló lẹ́dẹ̀ lónìí bẹ́ẹ̀ nígbà tó ń wé nǹkan tó fi kọ́ ọmọ ọ̀nà ẹlọ́pàá bá bèrè lọ́wọ́ rẹ̀ ẹ bá bèrè lọ́wọ́ rẹ̀ pé in tó pé sẹ́nu ọ̀nà yìí tó fi kọ́ gbogbo bá kọ́ bẹ́ẹ̀ o kí ni ń ṣe ẹ fi wọ́n dáàbò bò kò fóun tó lè dáàbò bò yàn fọlọ́ dáàbòbò lọ́pàá àbá kò sí òjíṣẹ́ kan tó lè dáàbòbò yẹn lẹ́yìn ọlọ́run lọ́lọ́run fi rán ní Muhammad ó ní ọ̀ sọ fún wọn látẹnu ara rẹ̀ kúlì ọba ń sọ fún wọn pé là ámúlikù là ámúlikù lè mẹ́fọ́ án wà lè àbọ̀rọ̀n ìyá máa ṣá wà. Ìwà nábì sọ pẹ̀lú ọmọ rẹ̀ pé wọ́n gẹ́gẹ́ tó jẹ́ Muhammad tí mo fẹ́ rẹ̀ tọ́ ni. A kò tí mo fi Ó lè tọ́lọ́ àwọn òṣèlú ìrìn ànábì. Ìlú ṣe fún wa sọ pé oore tí èmi náà ọba tí ìbá ṣe fún ọ wọ́n gùn lè fà fúnra rẹ bí mo ṣe níbẹ̀ rẹ pé ẹnì kan wà ní pé àwa ti rẹ́yìn àti rán náà nánú ẹnì kan wà sọ bẹ́ẹ̀ báwọn àbáyé ti ẹ̀dẹ́ náà pàṣẹ láwọn àbáyé ti láti dá nánú hanilá àwọn nǹkan wọ̀nyí ọwọ́ àwọn àpá ló wá kó sí bámú láàmúlẹ̀ kúrò náà sùn lẹ́kọ̀ọ́ àrùn àní ọ̀sẹ̀ fún wa pé oore tí mi ọlọ́run ọba ò ṣe fún wa lẹ́bí ìwọ́gbọ̀n lè ṣe fún rẹ̀. ibi tẹ́tì mẹ́rin tó sọ nínú àfáàlẹ́ lẹ́yìn yóò sọ nínú ibi tẹ́tì mẹ́rin tí ó sọ nínú àfáàlẹ́ lẹ́yìn yóò mú iná náà níjọ́ tápà tó bá ti ń pí ọ̀pẹ́ sáàmù ọ̀bọ̀ wá bó ìjọ ní ọ̀bọ̀ wá sí pọ̀ tó ti rí tẹ́tẹ́tẹ́lẹ̀ tó bá ti tapà mọ́ wa ọ̀hún nífẹ́ bó bá ti ló bí bá ti tapà mọ́ wa ọ̀hún ló bí bó bá ń gbú rẹ̀ ló wá sí ẹnìkan wà láì mọ́dọ́dọ́ rẹ̀ yóò fẹ́ lórí ibú ni. Alánàbì náà orí tọ́lọ̀ ọ̀bọ̀ òṣè fún wa rẹ̀. Ọlọ́run ni àdókùn ilé ìwọ́gbọ̀n ló pé fún wa ẹ̀. Ká wá ní ọ́sọ̀tẹ́lómi ànábì ilé tó fẹ́ lómi a sì nínú àkọọ́lẹ̀ pánàbí tó fẹ́ lómi ó bẹ́ẹ̀ bá rí kó sọ àyàkọ́ ńlá kàkàlẹ̀ yìí kullu amúlé kullu náà fi fún a. àní orí tọ́lọ̀ ṣe fún wa nẹ́bí ju iye okú ọ̀gbọ̀n lè ṣe fún rẹ̀ wọ́n lè àgọ́rọ̀n ìní ọdí ìfi kan ọ̀tọ́ bẹ́ẹ̀ ọ̀lẹ́bí kára ẹ méjèèjì Allah subhanahu wa ta'ala wà náà tó bọ́ọ̀rù lára àwọn ṣẹ́tọ́lọ̀ ọmọ ń ṣe yẹn wọ́n náà fẹ́ òun lọ bá tí mo ń ṣe láǹfààní tí mo mú dáwà fún yàn wọ́n gbọ́ọ̀rù òun lọ bá tó lè tì nira mú yàn ìní atọ́lọ̀ ọ̀gbọ́n fi kẹ̀yàn ẹ̀dá kò ní fi kẹ̀yàn gbogbo ẹni tó wá fi lè gbà sí ẹ̀dá kan lè sèrè àtúnwé lẹ́yìn ṣe tọ́lọ̀ ló ti wá ẹni yẹn ó ti takò àyà wà máa ọ̀la pèrèké mi wà ní ìlú àlùyà àbùdó ọtí tí ẹ̀sìn wọn ọ̀fà ọtí tó fẹ́ lónìí ara ẹ̀sìn ló wà ó wà ní ara àwọn àyíbáyàdà tó kọ̀ bí ìyà ìjọsìn ọkàn ni kágbà kọ́lọ̀ nìkan nínú ìpínlẹ̀ amúnì àwọn àfáà ti wá sọ di iṣẹ́ wọn bí ẹ bá ti àfáà lónìí àwọn akáwé lórí àfáà lọ́lọ́sẹ̀ ah, ọmọ yìí ọjọ́ ọmọ yìí tí ọdún tá báyìí àfáà lọ́lọ́tọ́ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi ọlọ́run fún ànábì ní ayé àkàkùn bá tèèyàn jẹ́ nínú kùhán ayé ìgbà bá tàwọn jẹ́ ọlọ́run fún ní ayé bá tàwọn jẹ́ àfá ọmọlẹ̀ ti wá rí ayá tẹ́gbàtàwọn ẹ̀jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àfá lónìí wọ́n ti sásábẹ́ kéwú pàtàkìlẹ̀ àwọn àfá kékèké àtàwọn àgbàlagbà kọ̀ọ̀kan wọ́n ti sásábẹ́ kéwú àwọn náà ń fẹ́ bọ́ kí lọ agbẹ́gbẹ́ ẹ máa da ẹgbẹ́ sílẹ̀ wúlò bẹ́ kí lọ bá débẹ̀ ẹ̀ ń wọ́n jẹ́ fún yẹn wọ́n èyí tẹ́ ń sàárà inú ìṣẹ̀yà sílẹ̀ nígbí ọ̀tọ̀ bá ti lọ bá fà kàfí àfẹ́ ẹ̀lọ́kẹ̀ sàánù mi mo ní pọ́blẹ́mù mi tó wọ́n fi lè dáhùn sàárà láyéláyé rẹ̀ tẹ̀mọ́ yóò pèrè púpọ̀ wọ́n èyí tẹ́ ń sàárà ẹ̀ṣẹ́ nìkan ló sàábì àní Muhammad tó lọ bá nígbà wọn ní pọ́blẹ́mù tánà bí wọ́n dá sàárà. àníbi òsì ní wọlé àdúrà fún níbi àwọn tí wọ́n rájà pọ́pọ́pọ́pọ́ ìjọba ilé iṣẹ́ ọ̀ wọ́n ní mẹ́wọ́n rí àwọn ilé àti àfọ́ láyé láyé ọ̀rọ̀ rẹ̀ mọ́ yóò sọ́dọ̀ lẹ́yìn ní anábì àmọ́ lọ bá wọn sọ́ọ́bà rẹ̀ fún àwọn sòrò oríṣiríṣi anábì wa darí wọn sọ́dọ̀ náà ọba ẹnìkan lọ bá anábì wọ́n kan ó ní ń tọ́ òun èyí tó ní agbá ń tọ́ òun ó ti lógún lógún lógún lọ́ bí wọ́n bá lọ bá àfà lónìí wọ́n lẹ́nu kan ti sọ rí ó pè mí ni ó lóun lọ bá àfà kan ó lóun lórí ń bọ́ òun. èyí wá ní wá àfàlélò àfàlélò rí àfà kùránì méje nínú pé ní bọ́yàn kùránì méje báyìí bá bàjẹ́ ọgọ́. pé kí bọ́yàn pé kùránì méje fún un. sọ́kọ́lá àbẹ́ kàmúlẹ́ mẹ́ta ń kọ́ subhanallah mo láti rí eléyè àfà mo láti rí eléyè ah, lọ bá nẹ́bí nìsín ìdájọ́ kẹ̀kẹ́ náà eléyè ń fọ́n. ṣébí dábì káwọ́nù táwọn fi ìyàgbọ́ sọ́ni tí òkè ẹ wà lọ bá nẹ́bí pé nígbà tó nìkan yẹn lọ bá nẹ́bí pé ń fọ́n o kí lànà bí sọ fún un. àfà oníkàlọ́wà pé ọ̀ràn wa twenty thousand ó ṣe kọ́ ẹgbẹ́ ìjọba kò ṣe lásán lókè ẹ̀rọ kò ṣe lásán. wàláyé àwọn àpá ń kóbá àwọn ẹ̀ láwùjọ yìí eléyìí náà kò lówó ọjọ́ náà àwọn náà jẹ́ pé wọ́n jẹ́ pé bó gbàtí òlówó lọ́wọ́ ló fi á pa wa. ẹgbẹ́ ọlọ́mú bàbá bìrì sí ni bàbá ti sọ gbogbo lọ́wọ́ tó ń ta sọ̀rọ̀ erí nǹkan erí nǹkan erí nǹkan ìlú ìtàlẹ́bí sọ fún rẹ̀ ọya mọ́ orí lórí fóònù tó kérí rẹ̀ wàláì àdébìnrin káàkó ikọ̀ ọmọ orí rẹ̀ ó sì kó ṣe bí fún láì lẹ́ẹ̀mẹ́ta ìkó ń pọ̀ gẹ́gẹ́ lórí rẹ̀ àfi sí ó wá sọ gbóná tó kọ orí lọ́ọ̀ méjì orí pọ̀ yìí lọ kò gbé rẹ̀ mọ́ láíláí wọ́n á ní kẹ́ni náà kà ń ká ló sùn wọ́n àwọn ìtẹ̀lé ìwà láì èyí ó ti èyí ó lọ kí ni ìyànkó lọ ó wá di ọ̀lẹ́ ọjọ́ òun náà ní kékeré fún òun ó wá bá mọ́sálásí ọ̀rọ̀ mi lójọ́ wá tayáyá ó wá sọ̀rọ̀ tán wá ń lọ wá bẹ́ẹ̀ lọ́rùn mi náà bóun ni eré ti bá ó ti lọ. Ṣebí ilẹ̀ ní àlùlọ máa wọ́n afẹ́sìn àmìyà. Ṣebí ẹgbẹ́ ìjogún àjẹbí, ìgbẹ́ ìjogún ọ̀rọ̀ ìlú ìlú ẹ̀ẹ́dẹ́gbẹ̀kùn bíi ọwọ́ èsì lọ ti jogún kùn bí èyí tẹ́ ẹgbẹ́ bọ́ ọba yìí ẹ̀ dánú kí ẹ̀ka nílò Muhammad sallallahu alaihi wa sallam báwọn sọ ọ́tàrọ̀ bá nẹ́bì tó pọ́blẹ́mù ànẹ́bì yẹn sọ pé máa lọ ájá àwọn ilé àdúrà fún ọ nígbà bá ti lọ bá fà kan tó pọ́blẹ́mù kan ló tẹ̀lé ẹ̀kẹ́rẹ́ tó bá ní ọmọ lọ àwọn ilé àdúrà fún ọ má rẹ̀ wà fún ọdọ̀ rẹ̀ mọ́ yóò sàfihàn ọlẹ́ tó bá sàfihàn ọmọ aláhàn aláburúkú ọ̀wà ń lọ bóbi ọ̀rọ̀ ẹlẹ́mà lọ. ẹni tó bá nẹ́bí olúwa nẹ́bí owó orí náà bẹ́ẹ̀ ń polo alẹ́mi òní máa lọlé alẹ́mi lájọ ṣiṣẹ́ yìí náà ni àmọ́ ká tó pé ìfọ̀ ní nǹkan méjì mọ́kànlá méjì inú kí n bẹ́ lọ́wọ́ fún ọ kójú rẹ lọ àbíkọ́ rí mi lẹ́nu tó fojú kọ́mọ́ ìnà máa mọ wọ́n lẹ́ kàlùjẹ̀nà ẹ wà àlùjẹ̀nà tó bá wà lẹ́nu tó fọ́ lójú mọ́kànlá méjì inú kọ́ fọ́ lójú kọ́ kú bẹ́ẹ̀ wà lẹ́ kàlùjẹ̀nà àmọ́ wà àlùjẹ̀nà àbí kí n bẹ́ lọ́wọ́ fún ọ kójú lọ sọ́ọ́bà pé ànábì bẹ́ẹ̀ lọ́ọ̀fún sallallahu alaihi wa sallam ṣé ìyàlú kò lọ sàbàlá àníwá sàbàlá ó sì rẹ̀ sí là ìbájú àkúndẹ̀ ní òkèrà ìjẹun títà dẹ́ẹ̀tì. olóògùn ọ̀rọ̀ àwọn àfà tí wọ́n jẹ́ ń bíbí àwọn ẹgbẹ́ ìjẹ́lá àbí ó bá bilẹ̀ rí títà dẹ́ẹ̀tì èsì muslim mọ́wọ́ nìkan kí lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́wọ́ títà yìí àdúrà lẹ́bí ní bọ́lọ́ kiri. ọlá ẹgbẹ̀rún ọmọ ọba yín ẹgbẹ̀rún ọmọ ọba yín ẹ̀yin náà ń dákún àwùjọ yìí bíbàjẹ́ rẹ̀ àfáàtì rẹ̀ máa ń tún àwùjọ ṣe ni العلماء إذا دخلوا قرية أصلحوها àwọn àfá tọ́lá wo àwùjọ owó pa òjò sí ni èyí ń bá àwùjọ ayé ni arábìnrin kan náà tó kan olúwa nẹ́bí wárápá múni wárápá ìmọ̀ mú fún ọ̀tọ̀ lára anábì ní kọ́ ní kí kí n bẹ́lọ́ fún ọ wárápà ń lọ àbí kí wárápà láàárẹ̀ ọ̀wà àlìjẹ́nà tí wọ́n ti tọ̀kọ̀ ọ̀wà àlìjẹ́nà wà lákìlì jẹ́nà à alábìyí ní ọ̀gbọ́ èmi fẹ́ràn àlìjẹ́nà ń tèmi mo ń ṣàdúrà fún mi pé ọ̀gá ọmọ jẹ́ kí n wọ̀ báyìí kí n wà àlìjẹ́nà náà wà ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rẹ́yìn àwọn sọ̀hábà wọ́n mọ̀ lọ bá ní ìṣàdúrà àmọ́ pé kò wọ́n anẹ́bí yóò wọlé àdúrà fún yàn kìí sì káwọn abákilẹ̀ ṣe pàmò àṣàkùnrin fún báwọn ọ̀rẹ́ nìkùnrin múlẹ̀ jẹ́ àríṣe alùlámọ́ wọn tó tọ́lá ń bèèyà ẹ̀yin lẹ́sìn lẹ́sìn gbọ́ ẹ̀bí kí lẹ́sìn gbọ́ lára anẹ́bí bàbá rẹ̀ ò sí gẹ̀gẹ́ lẹ̀ ọ wà lórí gẹ̀gẹ́ bẹ́ẹ̀ kí wọ́n tọ̀ ó lè mú èèyàn tí ó lè sọ ní lórí burúkú ọjọ́ náà ọba yẹn. jẹ̀mọ́ nítorí ọba torí ẹ̀ ga wa sáyé káwá sí omi kan tí kó àgọ́ ọ̀sìn ẹlòmíì àwọn ọ̀nà tá a fi máa ń fi nǹkan mi pọ̀ ẹlòmíì fi ìfẹ́ ẹnu rẹ̀ ẹlòmíì ò ní kéèké ṣe pé nígbà tó bá mú epo ọjọ́rí òkúta ẹlòmí ìfọ̀hún fún gẹ́gẹ́ ìfẹ́ olómi bọ́ọ̀lù tó ń ṣe gẹ́nu rẹ̀ bọ́ọ̀lù bá ní ọkọ̀ báyìí tó bá wù bó bá wù fẹ́nu rẹ̀ ní tòótọ́ náà tí ìfọ̀ bá fẹ́nu rẹ̀ mú kò lọ mo lọ sí afọ ẹ̀yìtà mẹ́ni kọ́kẹ́dà ilé ẹ̀kú àwọn ìwọ ọ̀rẹ́ ni múfẹ́ rẹ̀ lọ́nà adékùnyà máa múfẹ́ nù rẹ̀ ọlọ́pàá jọ̀wọ́ mi sì ni ọlọ́pàá mi kẹ́ ó ní pẹ́ẹ́bẹ́ fúlàmù ọbẹ̀ àpò ọbẹ̀ lómi bàbá ní kòrò ẹgbẹ́ Abdullahi bin Abbas ẹbí ọlọ́pàá ni òun wọ́n tẹ̀lé àníbi tuntun náà àníbi wọn ni pé kí wọn láwọn tó nǹkan àpérò náà pọ̀ àti wọn kà fún àníbi ní bọ́pá mílíọ̀nù kọ́ fàtí àìbìlá ọ̀dọ́ náà ní kọ́ wọ́n ìrànlọ́wọ́ lọ alẹ́ ìjọba ti làbẹ̀ ó wá nígbè sọ fún ọ tí gbogbo ayé bá kàfẹ́ tí ọ lè lọ́rẹ́ ṣeré fún ọ alẹ́ ìdí ni wọ́n tó bẹ̀ wọ́n lè ṣeré kan fún àyàfi tó wà kú mọ̀. tí gbogbo ayé bá ti pàwọ́ pọ̀ báwa bẹ́ sì nira mú ọ gbogbo ayé pátá lẹ́yìn wọn lè kẹ́wọ́ fún alẹ́ ìdí ni wọ́n lè sì nira mú ọ eléyìí ni ẹ máa rí táwọn alùsùnà gbọ́yé lẹ́pẹ̀ẹ́ ló fara wọ́n ló fara wọ́n kò sí kẹta tálùsùnà ń lò alùsùnà lò kankan àwọn ti gbà pé ìrírí akẹ́kọ̀ọ́ ló pẹ̀lẹ́ wá fún ọ̀dọ̀ fún ọ̀dọ̀ sọ̀rọ̀ wọ́gẹ́ nìra tí ń bọ́ fúnra bọ́ọ̀rí ẹbí ọmọ rẹ̀ ní ìyá rẹ̀ wọ́n máa pè yí à ń kọjá lọ́nà ọkọ̀ tí lóun jẹ́ kan lọ́jà bọ́ọ̀rọ̀ ń ṣe pé ṣe ìyàwó wọ́n á pè àbá wá bẹ́ẹ̀ àbá ti kúlù wọ́n ti lu àgbẹ̀nà ọmọ akẹ́lẹ́ kan rí ọmọ adi ní tó ń sọ yìí ti àwọn àwọn àgbẹ̀ káàkiri òun àwọn àlìjẹ́lé mú orin àwọn tó ń tó láfa nùfà àlìjẹ́lé ti mú orin ó là mọ̀lẹ́ka mú orin àlìjẹ́lé máa bí ọmọ ọlọ sọ́ni pé ọba adúlá àlìjẹ́lé ẹ̀kẹ́ àfa yìí ni àfa nǹkan sọ́sẹ́ òṣìṣẹ́ ní ìjọ rẹ̀ yìí bẹ́ẹ̀ bá ti mọ ọmọ ó wà bẹ́ẹ̀ ṣe wá ọmọ rẹ̀ kọ́lá kọ́ gbára ẹ̀kúfóònù mú ẹ̀kú eré àwọn àdúgbò yìí bẹ́ẹ̀ wáyà yìí ìgbà náà fẹ́ kọ wáyé kiri wọ́n tó máa náà fẹ́ kọ wáyé kiri tó bá ti náà bá ọba àti àwọn ìṣòro wáyé kiri ọwọ́ kan méjì ó rí wọn. yìí sí bàbá ń bàbá ń ń wáyé kiri ló rẹ̀ ọmọ yìí ọmọ ni ó lọ nígbà kárí ọba méjì àwọn ọmọ ẹ̀ mo ní àwọn yìí kárí ọba ọmọ mi jẹ́ bàbá bàbá rẹ̀ ní ó ẹ máa táwọn èèyàn ẹlọ́kẹ̀já bẹ ọ̀nà ọba ọlọ́ọ̀ ní kẹ́lẹ̀ ẹ máa pẹ̀ kò sí tọ́lá ọba ò lè fẹ́ ọlọ́ọba ní kò sí tó lè ọmọ èdè ọmọ èèyàn máa kágara ẹni tí wọn máa bá wọn náà níbi bí nǹkan ti fẹ́ pẹ̀lú gbogbo ọ̀nì yóò mùsùlùmí ọlọ́ọ̀nì kan nìkan lọ́ba o tẹ́bá ní sèré ọlọ́ọ̀nì kan lè pẹ́sẹ̀ orí èyàn lè pẹ́ wà láì wọ́n dákò fún ọ ni wọ́n dákò fún ọ ni abiola ọba ọba àlùkò ọlá musa sí àlékún imá nìkan ní kọ̀kan ọlọ́ wọ́n sọ́nà lọ́wọ́ alẹ́ nàbí ilẹ̀ muhammadin wà láàrin ní ọ̀sán الحمد لله والصلاة والسلام على رسول الله أدى طفل عبا عليكم كي الله أولي أجيك الله وبقى النبي محمد صلى الله عليه وسلم يجي هذه صلاة الله للخطبة على التوحيد ومن عباد الله سبحانه وتعالى وحده تتنقل التوحيد ونقول الله بالقصص ولا ما àwọn ìdá ẹ̀yẹ òun ni iṣẹ́ náà bá láti ní gbogbo àwọn ìjọsìn rẹ̀ ó wá kó sọ́nà mẹ́ta tawhid ó kó sọ́nà mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta yìí àfi kó pé lára èèyàn èèyàn lè fi sí dáadáa tí méjì bá ń bẹ lára èèyàn tí yìí ní ẹyọ̀kan tó kù bá yẹn bá lọ sí dáadáa ọ̀ sí dáadáa mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ mẹ́ta lọ́nà bá lébi lọ́wọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹja lọ o mímọ̀ lásán kọ̀ kàn á kọ́ ẹlòmíkéwú ó kéwú ó ti mọ̀ àmọ́ kò sí iṣẹ́ lára rẹ̀ kò sẹ́ni tí wọn lọ́pọ̀lọpọ̀ wa àmọ́ ó fẹ́ rẹ̀ káwọn yára wa ni ìta ti dáhùn láwùjọ yìí kò sí iṣẹ́ lára wa inú ìwé náà ń bàjẹ́ torí pé èmi náà wo àwùjọ yìí tó ìlànà ìfẹ́ ńlá bóun ni ta orí ìfẹ́ yé wa ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtì wọn gbá mẹ́ẹ̀kì nínú náà ń ṣe àwọn ìṣẹ́wọ́ àti káàkiri ń ṣe àwọn ìṣẹ́wọ́ mọ́ dèjì kẹlẹ́ ó bá nígbò ní olè lọ́sọ́ọ̀tì ọgbọ́n wá ní ìbàjẹ́ lọ́sọ́ọ̀tì mẹ́tẹ̀ tó wọlé ọ̀tọ̀lájúgbé ìgbé tó kí nǹkan bẹ́rẹ̀ òjò yìí ó ti tó pẹ̀lú ẹ̀mẹ̀ta ní ti yìí nínú ọdún tẹ̀lẹ́ oṣù tó ti tó wọn lọ nínú ọdún tẹ́rìbù oṣù tó ti rẹ̀ mẹ́ta mọ́ nínú ọdún yìí ọ̀hún ti rí ibi ìsàlọ̀ ọ̀yọ̀ ó wọ àpá mi náà tàwíìdì òsì lára rẹ̀ tó mi bá ṣe mọ̀kọ́ dímà fáwọn èèyàn fáwọn ń dáre ẹgbẹ́ ní wí èmi ò mọ́ báwọn ìṣẹ́ ńlá níbi tàwọn fèsì àwọn èèyàn ń lè rá ní àkà àmọ́ kò sí tẹ̀ lára wa àti títẹ̀ náà wà lára wa o alákọ̀ọ́kọ́ tàwọn fèsì rò ìṣẹ́ náà ọba aláṣọ níbi àwọn ẹsẹ̀ rẹ̀ ìyẹn ni pé gbogbo àwọn ẹsẹ̀ tó náà máa ń ṣe pátápátá òun nìkan ló dáa ṣe kò fẹ́ tó lè ṣe lóyọ̀ náà ẹni tó náà bá tẹ́rẹ̀ jù láyé ní ọ̀dà òun ní ṣe gbogbo àwọn ẹsẹ̀ tó náà máa ń ṣe èyí ńlá ká díẹ̀ fúnra wa ọ̀nà tàwọn méjì tàwọn fi ìgbòrò olóhíyà ìṣẹ́wọ̀n ọba látò níbi àwọn ìbádà táwọn ṣe fún gbogbo nǹkan máa ń ṣe fún ìbádà táwọn ṣe fọ́lọ́ ọba olùkọ́ láwọn ṣe fún káti látò ń bẹ̀ ẹlẹ́kẹta tàwọn àtúmọ̀wé wa ṣe fàd ìṣẹ́wọ̀n ọba látò níbi àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ sì kan bẹ pé méjì ni òun ni lágbà abúlé abúlé méjì ní ẹni tí olórí bíbí láyé ní ẹ̀dá ọlọ́run ọmọ nípa ni bẹ́ẹ̀ bá bí ọlọ́kẹ́ satanic ìbílíìsì ó ní méjèèjì. ẹ wá rí ẹni pé àáfàá mi láwùjọ méjì yìí òun ni. méjì tí ìbílí tún ní tí ò tí ò sí dáadáa ó ní méjì kò sí dáadáa. méjì táwọn ló sínkù yìí àbúlá bíi ni ìdáwó náà ní kò sí ọ̀rọ̀ dà yìí ọyọ ọ̀kan ló bẹ́ẹ̀ òun ní tààrí òní tàòfíìdì olùbíyà olólọ́gbàá jùlẹ̀ sẹ́rí àtúnwò ìwọ̀sífẹ́ àti rùbíyà olóyìn òní kèé sígà kò sígà láàrin àwọn ànẹ́bí ọlọ́run ìdáwọ́nà àmì mọ́sà àti ìdáwọ́nà jà lórí rùbíyà ànẹ́bí àtàwọn ìdílé àtàwọn abúláàbí lóòjà lórí rùbíyà lóòjà lórí àtúnwò ìwọ̀sífẹ́ ìdí wọ́n ń jà lórí gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba lórí rùbíyà ni ẹlẹ́yìn ẹgbẹ́ gẹ́rí àfáà yìí àbẹ́tẹ́láwùjọ yìí jẹ́ àwọn àmọ́ bọ́lájáfẹ́ bọ́lájáfẹ́ lámẹ́ ìràáhùn ó gbà fọ́lọ̀ ọba nìkan ló lè pààyàn àmì ìdílé ó gbà fọ́lọ̀ nìkan ló lè pààyàn òun lé òun nìkan ló lè kéèyàn sínú yìí kéèyàn sẹ́kù ọlọ́ọ̀ nìkan ni ìgbà tó lọ́wọ́ bá lé jáde ní àdìjẹ́ náà ó ní fàùndínì ọlọ́ọ̀ mọ́ pa mí dákùnjẹ́ ọlọ́ọ̀ ìlàwó ni yorùbá àpò tó ọlọ́ọ̀ba ó gbà pé ọlọ́ọ̀ba nìkan olùsẹ́ òkúrútó kúrútó ẹwà ọjọ́ tí wáyà yìí láhìláhìlàlá èyí tí wọ́n ń bẹ̀rẹ̀ lọ́kàn jẹ́ àtúnwẹ̀ ìwà sípà orúkọ ọlọ́ọ̀ba ìròyìn ẹ̀ àwọn èèyàn ti wọ́n bẹ́ẹ̀ ẹ mọ̀ láfa yóò kò sí tọ́lọ̀ ọ̀rọ̀ sí kò sí tọ́lọ̀ ọ̀rọ̀ sí ah, ọlọ́ọ̀ba ń sùn ọlọ́ọ̀ba ń sùn bàbá bá ní àkídà àdìọ́kọ̀ fọlọ́ọ̀ba máa ń sún ẹni òkè bí o bá ní àjọ kẹfì ọlọ́wọ́ bá máa sùn kùrùkùtà kankan àdúgbò sí ni kò ní ìrì látàkùnrin òfin lẹ́kọ̀ọ́ lọ́nà òbí òtẹ̀lẹ́ lọ́nà lẹ́kọ̀ọ́ sùn ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ sí ìpínlẹ̀ lọ́nà òbí àmọ́ lọ́nà ló sùn tẹ́wọ́n ń sún asọ̀lọ́rẹ̀ ṣùgbọ́n nílé bọ́ọ̀lù ẹ̀kọ́ kábà rí ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó lọ ìbọn nílé ilé ọlọ́ọ̀ba lórí ilẹ̀ ayé kàábà ni bí ìbá yìí sílẹ̀ ẹ̀mí sùn ẹ̀yà tó sọ́wọ́ ọ̀bọ̀dà kúta torí tí ẹ fẹ́ pọ̀ yìí lé ẹ sì kó sínú àgbákò ńláńlá jẹ́wọ́n lè sinmi kọ́ náà bá bẹ̀ wá ẹjẹ́ àpá àpá àtúnlẹ̀ lọ tíkẹ́tì là tí bá tẹ́lẹ̀ sàlàyé ẹni tó dìbà tó kò lè yí pé báwo nìkan náà máa sọ ni bàbá gbé lórí òfin àti ọ̀dà kan bẹ́ẹ̀ mẹ́rin àti ẹgbẹ́ ẹ̀fẹ́

àbọ̀bọ̀ pé bọ́ọ̀dẹ́ jẹ́ èèyàn rí bá jẹ èèyàn àbọ̀bọ̀ pé ọmọ àti pápíà wọ́n ti kí wọ́n kọ ọmọ pápíà kí ti máa pọ́ kí ló lọ́ọ́ jẹ́ sáàmì bí ọmọ àti pápíà ti fi ń pàlẹ́bì ni online habi ẹgbẹ́ ká sọ́ra pa o àgbẹ̀wọ̀ bàbá yìí kú o tí o bá kú báyìí yóò fi pa ìlà rẹ̀ kò bọ́wọ̀ dáadáa o kò bọ́wọ́ tọ́pọ̀lára òun ànábì ń sọ pé mọ̀kánà fi kọ́lùbì ìlúkọ́lá dọ́rọ̀ ìpínlẹ̀ ìmọ̀ dákọ̀ lẹ́nu jẹ́nà gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣe láyé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣe láyé ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ bí lọ́dọ̀ ìbá ti pínlára yàn ìwọ́n wà lè jẹ́nà ọlọ́ọ̀ba ìwọ́n wà lè tọ́kọ́tọ́ wọ̀ àmọ́ bí kò bá tilẹ̀ sí ara lẹ́yìn pé dáadáa ajá bí kò mọ̀ ṣe mo kọ́lé fún yàn mo fọ́ yàn lóúnjẹ mo sọ lọ́wọ́ orúkọ ọwọ́ tó ń gbà rí méjì ọ̀lẹ́yọ̀ kan bí òṣèlè ọlọ́run bí òṣèlè rọrùn kíra kúmí kó kó inú ìdí abẹ́rẹ́ tọ́mọ kó wọ́n lè bí òṣèlè rọrùn kíra tó gbàlẹ̀ kọjá ẹ̀wọ̀n ọba tó jà kúrò ìdákòsí kó lè bá kó lè bá yí ọ dáadáa pé ọ̀ lórí náà bí o ti lè rọrùn tí à ń kiri kó gba ìdí abẹ́rẹ́ ibi bẹ́ẹ̀ ló tó ń bọ̀ ni bí o ti lè rọrùn tí à ń gba ìjáde bí o bá pín àwọn ibi kò lè wá jẹ náà bí o ti rọrùn fún ọlọ́run bọ̀ dákọ̀ yẹ̀wò yẹn mú bẹ́ẹ̀ ọkẹ́ ẹlẹ́rìí bọ̀ ẹlẹ́rìí dáadáa kọ́sìtì kọ́ ọlọ́wọ́ bá mú àkúnlẹ̀ wá subhanallah wọ́n lè láhì mọ́sán àlà kálíbà sí lákàyèrè abúlé bàbá ní kẹọ́lá alórí imán àdúkìyàn wá ìyẹn wá imán ni o ẹnẹ tọkọ parẹ ni o bí o bá tọkọ parẹ wà láyé fúnra rẹ sínú rẹ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك